وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار لقد ورد في السنة المطهرة أن النبي صلى الله عليه وسلم كان يبشر أصحابه بقدوم رمضان كما أخرج الإمام أحمد من حديث أبي هريرة رضي الله عنه أنه صلى الله عليه وسلم كان يقول قد جاءكم شهر رمضان شهر مبارك كتب الله عليكم صيامه فيه تفتح أبواب الجنان فيه تفتح أبواب الجنان وتغلق فيه أبواب الجحيم وفيه ليلة خير من ألف شهر من حرمها فقد من حرم خيرها فقد حرم فرمضان شهر مبارك وفيه من البركات الإلهية العظيمة أن الله سبحانه وتعالى جعل شهر رمضان وعاء زمانيا يحوي نزول كتبه السماوية فهو سبب الخير ومنبع النور ومنطلق الرحمة ومهبط البركة من السماء إلى الأرض فعن واثلة فعن واثلة بن الأسقى رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال أنزلت صحف إبراهيم أول ليلة من رمضان وأنزلت التوراة لست مضت من رمضان وأنزل الإنجيل لثلاثة عشرة خلت آه، مضت من رمضان وأنزل الزبور لثمان عشرة خلت من رمضان وأنزل القرآن لأربع وعشرين مضى من رمضان فكأنما هذه الأمة كلفت صيام هذا الشهر إقرارا واعترافا بهذه النعمة العظيمة وهو نعمة الوحي إذ يقول الله تبارك وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسب فعلق الله سبحانه وتعالى كما ترى الأمر بصيام هذا الشهر العظيم على ذكر نزول القرآن فيه ولعله السر الذي جعل النبي صلى الله عليه وسلم قرن بينهما في حديث واحد له إذ يقول الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي رب منعته الصيام منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن أي رب منعته النوم بالليل فشفعني فيه فيشفعان فيه رواه أحمد عباد الله اعلموا أن أثمن ربح يتاح للعبد المسلم في هذا الشهر أن يهضى بمغفرة ربه وأن يظفر برداه سبحانه وتعالى وذلك بإزالة العقبات والعوائق التي تعرقل مسيره وتعوق دون الفوز بالجنة مع توفير الإمكانيات وتهيئة الأعوان الميسرة للخير في هذا الشهر يقول رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من رمضان سفلت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر وهو هذا الموسم المبارك ومن بركاته ومن بركاته أن تفتح أبواب الجنة وتغلق أبواب النار فيا عبد الله فيا عبد الله هل استشعرت هذا المعنى أن أبواب الجنة تكون مفتحة على الطول لطلابها وليس ذلك فحسب كمنقبة من مناقب هذا الشهر العظيم بل أضف إلى ذلك أن أبواب الجحيم تظل مغلقة موصلة فهذا الشرف العظيم ليس لشهر آخر من الشهور ولست أدري إن لم تدخل الجنة وهو مفت وهي مفتحة الأبواب متى تدخلها بل وأنا متحير في كونك لا تنصرف عن النار وهي موصدة الأبواب فمتى تنصرف عنها وتولي عنها مدبرا ولا تعقب ولا وتهرب وتفر منها فرار الآبق فرصة ثمينة نادرة الوجود لا يعلم قدرها إلا خالقها وجاعلها لهذه الأمة وفرصة زمانية تسلسل فيها الشياطين ومرضة الجن تظل فيها الشياطين في الحبس مكبلة مقيدة تعرقلها القيود وكل ذلك لتنطلق النفس حرة طليقة في أجواء العبودية لله جل شأنه فماذا يحبسك أن تكون ذلك الرجل البذول للخير هذا هكذا أميطت عن طريقك الأذى فأميط فألنت في السير عليها من الردى وهكذا أبدلت أعذارك وأدحضت حجتك وأزيلت معوقاتك فلا شيطان يوسوس لك ولا مارد يحاربك إنما هي نفسك الأمارة وتسويلها بالسوء ليت شعري من لم تنله الرحمة مع كل هذا فمتى تناله ومن لم يكن أهلا للمغفرة فماذا فمتى يتأهل لها ومن خاض البحر اللجاج ولم يطهر فماذا يطهره وكيف هذا وكفى هذا شهر شرفا أن جعل موسما للإقبال على الخير بأنواع الطاعات وأعمال البر وكيف وقد نسب الله سبحانه وتعالى الصيام لنفسه كما ورد في الحديث القدسي قال الله عز وجل قال الله عز وجل كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به وقد تضاربت أقوال العلماء في في المكسور بقوله الصوم لي وأنا أجزي به واختلفت وجهات نظرهم بل وتفننوا في استخراج المعنى المراد منه ومنشأ هذا التضارب والاختلاف يعود إلى أن الكربات والأعمال الشرعية جميعها لله سبحانه وتعالى فلماذا نسب للإنسان سائر عمله وخص بين الأعمال الصوم وحده لله ولعل من خير ما وصل إليه علمهم وانتهى إليه رأيهم أن الصوم عبادة لا يظهر من ابن آدم فعله وإنما هو شيء وقر في القلب وهو نية الإمساك عن المفترات بينما سائر الأعمال غالبا لا تكون من القائم المتلبس بها إلا, إلا بالحركات ومن خير ما فتح الله عليهم أن الله تبارك وتعالى إظهارا لشرف هذه العبادة خصها لنفسه بالنسبة, بالنسبة الشريفة ولا ينافي ذلك أن تكون سائر الأعمال له سبحانه وتعالى وقد قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال أيضا من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه كما قال من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه فكما أن الصيام عبادة لا بد لها من الإشراقة الإيمانية الباطلة حتى تقع من العبد على ود مراد الله منه وكذلك لا تقبل وكذلك لا تك وكذلك تقبل كما مر معنا في الحديث حتى تقبل عند الله كما مر معنا في الحديث فكذلك لا بد لها من الأسس والدعائم الأخلاقية التي تقوم عليها والتي تحقق الغاية منه قال رسول الله صلى الله عليه وسلم إن أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وإن حسن الخلق ليبلغ درجة الصوم والصلاة كما قال رسول الله صلى الله عليه وسلم أثقل شيء في ميزان العبد يوم القيامة حسن الخلق وكما قال رغبنا رسول الله صلى الله عليه وسلم في تحسين الأخلاق حيث قال إنما بعثت لأتمم مكارم الأخلاق قال رسول الله صلى الله عليه وسلم فتحقيق القيم الأخلاقية في رمضان أمر مطلوب للغاية وناسحا بذلك يقول رسول الله صلى الله عليه وسلم الصوم جنة فإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يف ولا يفسق ولا يسقط ولا يجهل وإن سابه أحد أو قاتله فليقل إني صائم فالرسول كما مر معنا في الحديث يبين أن مهمة الصوم تحقيق التقوى باجتناب منهيات لا بد منها لكمال الصوم فمن ذلك قوله عليه الصلاة والسلام فلا يرفث لا يرفض أي لا يطلق العنان للسانه يتكلم في الجماع ومقدماته وقوله عليه الصلاة والسلام لا يفسق أي يكون العبد منضبطا لا يخرج عن حدود الأدب قولا وعملا وقوله لا يجهل وقوله لا يسخط يعني لا يعني لا يرتفع صوته لأن الصيام نوع من السكوت نوع من السكون والسكوت فإذا قيل فيقال في العربية صامت الدابة إذا سكنت عن الحركة كما يقال صامت الخيل إذا سكتت عن الصهيل وكذلك قوله عليه الصلاة والسلام لا يجهد فكل ما عصي الله به سبحانه ما عصي الله به سبحانه وتعالى من صغيرة أو كبيرة أو شرك به سبحانه وتعالى أو بدعة فكل ذلك جهل في جناب الله سبحانه وتعالى وآباء الجهل كثر في بني الإنسان وقال الله سبحانه وقال عليه الصلاة والسلام وإن سابه أحد أو قاتله فليقل إني صائم الحمد لله والصلاة والسلام على رسول الله ليتي أداكم فمولانا بعدك ولا tá a sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run bá dìgbẹ́rẹ́ fún oníṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam orinlẹ̀ nínú ẹgbàwa sunna oníṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wípé a máa kí àwọn sàábì rẹ̀ kú oríire ní gbogbo ìgbà tí rọmọdọ́nù bá ti ń kú sátà tó ti kú dẹ̀dẹ̀ so yóò máa ṣàlàyé fún ọ wípé laqad ja'akum shahru rọmọdọ́nù oṣù ramadan òun ni ó dé wá báyìí yìí o tó jẹ́ pé shahru mubarak oṣù alálùbáríkà ni tó jẹ́ pé nínú oṣù yìí òun ni ọlọ́run bá àdékẹ́ ọlọ́run ti máa yóò ti pa gbogbo àwọn mẹ̀láìkà láṣẹ yóò pa àwọn mẹ̀láìkà láṣẹ pé kí wọ́n ṣí gbogbo lẹ̀kùn àlìjẹ́nnà pátápátá bí ó ṣe pa wọ́n láṣẹ pé kí wọ́n ti lẹ̀kùn inú ọ̀nà nínú àlùbáríkà oṣù yìí òun ni yí pé ọlọ́run bá àdékẹ́ subhanahu wa ta'ala ó fi òru kan síbẹ̀ tó jẹ́ yí pé ó dáa ju ẹgbẹ̀rún oṣù lọ ànábì sallallahu alaihi wasallam ní gbogbo ẹnikẹ́ni tọ́lọ́mọ bá àdékè ọlá bá ti hàn ní òòrè oṣù yìí òòrè yìí fún òun lẹ́ni tí ọlọ́mọ bá àdékè ọlá ti ó hàn ní òòrè rẹ̀ fún àbẹ̀lẹ́ ọmọ bá àdékè ọlá kí ó má hàn ní òòrè rẹ̀ fún wa fún wa bẹ́ẹ̀ ni oṣù Ramadan ó jẹ́ oṣù alálùbáríkà tó sì jẹ́ yí pé látara àlùbáríkà rẹ̀ àìmọye àlùbáríkà míì náà ló kó sínú ló ń àtàrí bẹ́ẹ̀ oníke gbogbo tíra ọlọ́run bá àlejò ẹlápátá eh, lọ́rùn bá àlejò ẹlápátá fi ṣàtọ́kùn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí ilẹ̀ ẹlẹ̀ ní inú Ramadan òun ni gbogbo ẹ̀ ni ó ti sọ ni ó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ̀ wáyà ṣe wá nínú hadithi wàásílá ibn aspa. ó wá tẹ̀ ẹ́ dàbí ìgbà tá a bá sọ yìí pé nítorí kálíbà àmọ́ pàtàkì orin òun gbọ́dọ̀ náà bá àlejò ẹlápátá pa wá láṣẹ nínú àdùn ánìkẹrẹ wòye pé ká gba oṣù yìí ní ààwẹ̀ nígbà tó lọ́wọ́ bàálí kan àsìkò ṣáàdù ramadan alladhi unzila fihi al-Qur'an hudan lin-nasi wa bayyinatin min al-huda wal-furqan faman shahida minkumu ash-shahra falyasum oṣù ramadan tó jẹ́ yípe aṣọ al-Qur'an kalẹ̀ fún aṣọ al-Qur'an kalẹ̀ nínú ẹ̀ gbogbo ẹnikẹ́ni tí oṣù yìí bá wá bá láyé kó gba ààwẹ̀ ní inú oṣù náà ọlọ́wọ́ bàálí kan ó wá ó tó gbígba àwẹ̀ nínú oṣù yìí ó tó lórí nǹkan ńláńlá òun náà ni sísọ alukur'ani kalẹ̀ bígbà tá a bá sọ yìí pé káre bá a mọ oore yìí òun lọ́rọ̀ wọn bá àdékọ́ láfi pa wá láṣẹ àṣẹ bẹ́ẹ̀ àṣẹ tó ní bẹ́ẹ̀ ni àlọ́wà Muhammad sallallahu alaihi wasallam ló fi sọ fún wa wípé àwẹ̀ àti kur'ani wọn ó máa jẹ ẹni tí ó máa ṣe pẹ̀ẹ́dá níjọ́ gbìndé àti àmọ́ níjọ́ tó jẹ́ yí pé àtowó àtọmọ ni ò sí kankan tí ó wúlò fún yàn bẹ́ẹ̀ tó jẹ́ yí pé níjọ́ náà lọ́hùn èèyàn ó bùkátà ẹnìkan tí yóò sì pẹ̀ fún yàn àtẹ tí ó dáàbò bò yàn níwájú ọlọ́run ọba àdékẹ́ọ́lá tọ́lọ́run ọba àdékẹ́ọ́lá sọ nípa àwọn kẹfìrí pé àwòlá ìhàjẹ́tum anhum fil hayati dunya faman yujadilu Allah anhum yawm al-qiyamati amman yakunu alayhim wakila sáwọn tẹ́ ń dáàbò bò rí láyé tó bá díjọ́ gbòǹdì àdékẹ́ àwọn tani kó dáàbò bò wọn ànábì sàlọ́lá àlọ́sálá wájú káàmù yìí pé ẹni tó bá gbà àwẹ̀ títí ẹ̀ tó gbà á bọ́dọ̀ wọn bá àdégbé á ṣe fẹ́ ká gbà bẹ́ẹ̀ ni tó ka alukur'an nínú àwẹ̀ yìí ọlọ́wọ́n bá àdégbé ọlọ́wọ́ fún ní àǹfààní wípé kí àwẹ̀ rẹ̀ àti alukur'an tó ka kí àwọn méjèèjì fún ó ṣìpẹ̀ fún àwẹ̀ wà máa sọ fọlọ́wọ́n bá àdégbé ránjọ́ náà lọ́wọ́ wípé ayọ̀rọ̀bà ìwọ ọlọ́wọ́ mọ̀nàtúhù tọ̀ àmọ̀ tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa fẹ́ èmi ni mo ká lọ́wọ́ ẹ̀kọ́ lọ́sàn-án àwẹ̀ gba ìpè mi lórí ẹ̀ bẹ́ẹ̀ ni alukur'ani ló máa sọ pé ayọ̀rọ̀p ìwọ́rọ̀ wò mọ̀nàtìrù náwó bí lẹ́yìn fàṣàfihàn èfi èmi ni mi ìjẹ́kóso lóru gba ìpè mi ní orí ẹ̀ fàyẹ̀sùfàán àwọn méjèèjì ó wà á ṣìpẹ̀ níwájú ọlọ́run ọba àdìpẹ́ ọlọ́run ọlọ́run dẹ̀ gba ìpè wọn ẹ̀rú sí ọlọ́run ká lọ mọ̀ wípé nínú oríire tó tóbi jù tí èyàn ó ṣe nínú oṣù Ramadan tí ó ń bọ̀ wáyé kọ́lọ́n kó jẹ́ kí ó bá a ní ayọ̀ àtàláfíà wọ́n ní yí pé àǹfààní àti rí àforíjì ọlọ́run ọba àdékẹ́ọ́lá ń bẹ́ńbẹ́ àǹfààní àti rí ìyọ́nú ọlọ́run ọba àdékẹ́ọ́lá tí ó mú wa wọ àlìjánnà ó ń bẹ níbẹ̀ sábà báyìí ló fi jẹ́ pé ọlọ́run ọba àdékẹ́ọ́lá yóò pa àwọn màláíkà láṣẹ kí wọ́n ó ṣí ẹ̀kùn àlìjánnà kalẹ̀ yóò dẹ̀ pa wọ́n láṣẹ kó wọn tilẹ̀kùn gbogbo náà débi pé lẹ̀kùn ẹyọkan ò ní ṣẹ́kù nínú lẹ̀kùn àlìjẹ́ náà tó ò ní sí bẹ́ẹ̀ ni lẹ̀kùn ẹyọkan ò ní ṣẹ́kù nínú lẹ̀kùn náà tó ò ní ti tó tó bá wá jẹ́ pé ilé yìí òun ni tọ́lọ̀ bá àdékọ́ láfẹ́fẹ́ kẹ́ àwọn ẹrú ẹ̀ nínú oṣù yìí àjẹyí pé gbogbo ẹnikẹ́ni tó bá tí ò bá ní wà àlìjẹ́ náà nígbà tí wọ́n ṣílẹ̀kùn ẹ̀ lẹ̀ kó fura sí rẹ̀ ẹnikẹ́ni tí ò bá sì ní yẹ̀ bá kú òfin iná nígbà tí wọ́n ti ti gbogbo lẹ̀kùn rẹ̀ pa kó náà kó fura sí ara rẹ̀ eléyìí òun ni ọ̀nà tọ́lọ́run bá àdékọ́lá subhanahu wa ta'ala tó fi mú gbogbo àwíjàre wa kú yanyan tá a fi ní àwíjàre kankan mọ́ tó fi jẹ́ yí pé a wa dáadáa bí a ṣe gba àwẹ̀ tí ó fi jẹ́ ìtẹ́wọ́gbà bẹ́ẹ̀ ni ó tọ́ fún oṣù yìí ní iyì wípé ọlọ́run bá àdékọ́lá subhanahu wa ta'ala ṣe ní àǹfààní fún iṣẹ́ rẹ tó pọ̀ débi pé ọlọ́run bá àdìgbà sọ́nà ọ̀tàlá a ní àwẹ̀ gbígbà òun ni èyí tó jẹ́ tòun nínú iṣẹ́ ọmọ ànẹ́bí ádámù àwọn àfáà wa ń sọ yìí pé kíni tí ọlọ́run bá kíni tọ́lọ́run bá àdìgbà lágbà lérò nínú hadithu kudusi nígbà tí yẹ pé gbogbo iṣẹ́ tá à ń ṣe pátá ìrun ni ìrun ni zaka ni àti gbogbo nǹkan yòókù ni tọ́lọ́run bá àdìgbà lánàá ni ìṣe wa tó jẹ́ yìí pé àwẹ̀ lọ́lọ́run bá àdìgbà ń sọ yìí pé ti tòun ni ọ̀gọ̀rọ̀ àwọn afáàní wọn sọ yí pé eléyìí tó fi bẹ́ẹ̀ hàn níyí pé ọlọ́run bá àdékọ́lá fẹ́ fi iyè tí ń bẹ fún ààwẹ̀ ó fẹ́ fi hàn wá pẹ̀lú kóhùn ó darí ẹ̀ sọ́dọ̀ ara wọn. nínú ẹ̀ ní pé ọlọ́run bá àdékọ́lá subhanahu wa ta'ala ààwẹ̀ tó ní gbàgbà nǹkan kan ni tó jẹ́ yí pé ó pamọ́ sí ni lára tó jẹ́ yí pé àníyàn ọ̀nà àfi ń ṣe iṣẹ́ yìí yàtọ̀ sí ọ̀gọ̀ọ̀rẹ́ nínú àwọn iṣẹ́ tá a máa ṣe tó jẹ́ iṣẹ́ ẹ̀sìn tó jẹ́ yí pé oríkèéríkèé ara là á máa fi ṣe tí gbogbo yẹn ó rí i pé lágbájá ń kírun lágbájá ó yọ zàká ṣùgbọ́n ààwẹ̀ àníyàn ni tó jẹ́ yí pé àìdáníyàn wípé àní gbogbo nǹkan tí ó tu wa nínú àkóraró kó o bẹ̀ láti gbà tí àlùfáàjáde bá ti yọ títí tí òòrùn ó fi wọ̀ eléyìí kódà ẹni tí ó dà níyẹn náà lè ṣe ṣùgbọ́n ìgbà tó jẹ́ pé ààwẹ̀ àníyàn lòun la fi ń gbà ló fà tó fi jẹ́ yí pé eléyìí tọ́lọ́ ọba àdékẹ́ lábẹ́yìí lọ́wọ́ wa iṣẹ́ ọkàn òun ni ọ̀gọ̀rọ̀ àfa sọ yí pé ajẹ́ pé ara àdí pàtàkì tọ́lọ́ ọba àdékẹ́ láti sọ pé tòun ni òun ni yí pé iṣẹ́ ọkàn ni tẹ́nìkan kan ò kí ń rí bẹ́ẹ̀ ni Ah, ànábà fún sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹnikẹ́ni tó bá gba àwẹ̀ rọmọdọ́ọ̀nù ní ti ìpáyà ọlọ́run ọba àdékẹ́lá àti ní àgbìn ìlé wípé ọlọ́run ọba àdékẹ́lá lọ́ba tí máa san ẹ̀san fẹ́ni tí ó bá ṣe iṣẹ́ olóore níbẹ̀ ah, ọlọ́run ọba àdékẹ́lá ó ṣàforíjì èyí tó kọjá nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá dí lóru nínú rọmọdọ́ọ̀nù tó bá yan tó bá kéèké yàgò léèlì dáadáa nínú rọmọdọ́ọ̀nù ọlọ́run ọba àdékẹ́lá ó ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ bákan náà ṣùgbọ́n tó bá jẹ́ wípé eléyìí ó ní í ṣe pẹ̀lú ìtọ́lọ̀ ọba àlekè ọlá béèrè lọ́wọ́ wa ní ti ìgbàgbọ́ tí ò ṣe é fojú rí bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́ ọba àlekè ọlá sọ̀rọ̀ ọ̀tá alá ó béèrè lọ́wọ́ wa wípé tá a bá mójútó àwẹ̀ wa a gbọ́dọ̀ wu ìwà aláwẹ̀ tí òfin jẹ́ wípé anabi sallallahu alaihi wasallam ó ní rubba sa'imin laysa jẹ́ wípé nǹkan wulẹ̀ ń débi panu ara rẹ̀ bẹ́ẹ̀ ni ń dá ògbẹ́gbẹ́ ara rẹ̀ lásán ni torí wípé nígbà tá a dá gba àwẹ̀ kó o níbi ìwọ ọlọ́run bá àlékè níbi ń tọ́lọ́run bá àlékè ọlá ní ká má jẹ ọlọ́run bá àlékè ọlá ṣe àwọn nǹkan ilé ìwọ̀ ni nítorí wípé fẹ́ ta ìpínlẹ̀ wọn ni wípé ẹ̀tọ́ ni wọ́n ọlọ́run bá àlékè ọlá wọn lẹ́ka kóra lóúnjẹ tọ́ba wa jẹ́ pé bẹ́ẹ̀ ni ìtọ́nà ọba àdìgẹ́lá wa ṣe léèwọ̀ ní gbogbo ìgbà tí ò yẹ ká dé bẹ́ẹ̀ àti inú àwẹ̀ ni àtìgbà tí ò ṣe inú àwẹ̀ ṣé gbà yìí ṣé inú àwẹ̀ ló wá yẹ kó jẹ́ yí pé ńgbà tá a bá gbàwẹ̀ o níbi jíjẹ mímu àmọ́ wa túnu níbi ìdí àsìkò yẹn náà lórí àwọn kan tọ́lọ́wọ́n bá àdìgbò lápọ̀ fún wa pé àgbọ̀rọ̀ débẹ̀ eléyìí ló fà tánàbí sọ̀rọ̀ láàrẹ̀ sọ́lá ti pè wá pé pé asọ́mọ̀jù nọ́tún ààwẹ̀ ọgbà bá ti ìyẹn gbọ́dọ̀ máa mọ̀ yí pé ah, inú ọgbà kan òun la wà yìí. àná ìtàn lọ pé fàyídà káàní yóò mú sọmi àhàdékò tó bá ti wá dijọ́ àwẹ̀ oníkálukú yín àǹfààní ìtumọ̀ eléyìí ni yí pé kámọ̀ wípé ọjọ́ tá ń gbá wẹ̀ ó yàtọ̀ sí jọ́ ọ̀tún wa àná ìsàlám sọ pé fàlà yàrùfò àgbọ̀dọ̀ máa sọ̀sọ́ kú sọ wàlà yẹ́fṣọ bẹ́ẹ̀ la gbọ́dọ̀ máa wù wá gbòógì wàlà yẹ́fṣọ ká máa pariwo ká lọ́ máa wá bí táti máa tó jọ́ agbóyègbé àti jìnnà sí torí pé lára nǹkan tí a fẹ́ kí àwẹ̀ ṣe lára wa òun ni kí ìfarabalẹ̀ fọlọ́run ọba àdékẹ́ọ́lá ìjọsìn fọlọ́run ọba àdékẹ́ọ́lá kó máa wà pẹ̀lú wa ànábì sallallahu alaihi wasallam wa sọ yí pé wala yajhal bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ jìyàn sí gbogbo ìwà ìmọ̀kan pátá gbogbo ń tá a bá fi dẹ́ṣẹ̀ sọlọ́run ọba àdékẹ́ọ́lá bóyá lẹ́bọ̀ kékeré ni àbí lẹ́bọ̀ ńlá àbẹ́ṣẹ̀ kékeré ni àbẹ́ṣẹ̀ ńlá àbádàdálẹ̀ gbogbo ẹ̀ pátá la gbọ́dọ̀ gbìyànjú àti jìnnà sí torí pé aláìmọ̀kan nínú àwa èèyàn apọ̀ dáadáa táàrò yìí pé ń bàtà bá ti ń gbààwẹ̀ tá a jẹ tá a mu pé eléyìí náà ti tó fún wa ànábì sallallahu alaihi wasallam ń pè wá sí pé ká fi eléyìí kún ọ̀rọ̀ wa nínú àwẹ̀ kó lè bàa jẹ́ àwọn nǹkan tí ó gbé àwẹ̀ wa dúró sí orí ẹsẹ̀ rẹ̀ tí ò ní jẹ́ kí o lè ṣùgbọ́n àní sọ́nà wọn pé wàá ń sábà wọ àhàdùn ká sọ fún yín pé ẹnì sọ ìmọ̀ àwọn àbá ní eléyìí ní ìdàkejì ńtọ́lọ́wọ́n bá àdékè ọlá yọ̀ǹda ní àsìkò míì tó yàtọ̀ sí inú ààwẹ̀ nígbà tó jẹ́ pé ọlọ́run bá nípa pé tí ẹnìkan ká bá ṣàbòsí sí wa ọlọ́run ní fa àákébò ìmísí máa rò kébì tó ń bè ẹ̀yin náà ẹni tó bá fẹ́ dá àdá padà ó gbọ́dọ̀ á máa dèédé kí ni wọ́n ṣe fóun lábòsí kó bá àkọjá àlà ọlọ́run ní pé wàrà yín sọ bá fọwọ́ kẹ́rù lè sọ àbèrè ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe sùúrù òun ni fi dáa jù ọlọ́run bá àlékè ọlọ́wọ́ á fàyè méjèèjì yìí lẹ̀ nínú àwẹ̀ rọ̀mọ̀dọ́nù ìtọ́lọ́run bá àlékè ọlá fàyè ẹlẹ́nìkan òun ni ká ṣe sùúrù ká sọ yìí pé ẹnì sọ ìmọ̀ tó jẹ́ pé eré wà ní ìbámu sí ìtọ́lọ́run bá àlékè ọlá kò wá sínú àlùkùránì kiri nígbà tó wá sí pé nígbà tó sọ pé wàlá tẹ̀sítẹ́wìl hasanatu wá sẹ́yìí à فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم ولا يلقاها إلا الذين صبروا ولا يلقى وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم ọlọ́run bá àlekọ́ lá ní dáadáa taburú wọn ò rí bákan náà ẹni tó bá ti dáa tó bá saburú sí wa ẹni tó dáa دا daadaa taburu won o ri bakan naa eni to ba ti daa to ba دا si wa eni to daa ni ka fi dáadáa ká ara ń tọ́lọ̀ bá àlejò olófin san wálẹ̀ san òun ni yí pé ẹni táwọn àti ẹ̀yọ jẹ́ ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò wá dàdúgbà tó jẹ́ yí pé ìsọ̀tá ò tiẹ̀ sí láàrin wa rí ọlọ́run bá àdìgbàdà kó asákèsí kó ọ̀la yìí lọ́kọ́ ọ̀ma yìí lọ́kọ́ ilẹ̀ lẹ́dínà sọ́bàrù àwọn èèyàn tí wọ́n bá ṣe sùúrù nìkan ni wọ́n máa láǹfààní lé àwọn àfààní ló fà tó fi jẹ́ sùúrù tọ́lọ́run bá àdìgbàdà fẹ́ jọ́sìn fún wọn ọlọ́run bá nínú ẹ̀ àṣọ́bùrù àdàtọ̀ àti là ká ṣe sùúrù lórí ìtẹ̀lé àwọn àṣẹ ọlọ́run bá adékẹ́ọ́lá eléyìí ó kéré ní ẹtí ò láǹfààní ẹ̀. àwọn bá ní eléyìí tó le jù yẹn lọ òní àsọ́bùrà ń nà sí ẹ̀jẹ̀ là ká ṣe sùúrù kúrò níbi ẹ̀kọ́ ọlọ́run ọba adékẹ́ọ́lá àwọn nǹkan tó jẹ́ ìwà ẹ̀ṣẹ̀ tọ́lọ́ ọba adékẹ́ọ́lá kọ̀ fún wa ń bẹ̀ àti ká ṣe sùúrù lórí àwọn kádàrá tọ́lọ́run bá àdékè ọlá kọ́ mọ́ wa tó jẹ́ wípé ó lè mọ́ tẹ̀wá lọ́rùn ṣùgbọ́n àágbà bẹ́ẹ̀ ni ẹni tí ò tẹ́ lọ́rùn wípé kóun mọ́ jẹun láti àárọ̀ kò ní nǹkan kan tó fẹ́ ṣe sí ju kóun náà gbà bẹ́ẹ̀ lọ ló fà tó fi jẹ́ wípé látara sùúrù yìí ọlọ́run bá àdékè ọlọ́run ṣe ẹ̀san wa ládìkèdè gẹ́gẹ́ bọ́lọ́run á lékún nínú ìtọrẹ wa nínú ìṣesàárà wa nínú ààwẹ̀ yìí torí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ wàá ṣẹlẹ̀ ṣe wá nínú hadith abdullahi bin abbas ọ̀nàdọ́là anhu ibà nàbí sallallahu alaihi wasallam ní kánà ajwada nas àrùn ìsìlára jẹ́ nìkan tó jẹ́ yí pé òun lẹni tí fi tọrẹ jù nínú àwọn èèyàn ó ní wàtánà ajwada máa yakunu fi ramadan hina yalqahu jibril àsìkò tí wàá máa pọ̀ ní ìtọ́ rẹ̀ òun nígbà tí nínú rọmọdọ́n nígbà tí jìbìrìlù bá wá bá ó ní wàkánà jìbìrìlù yẹlẹkọ́ọ̀hù fi kúlì lẹ́yìn láti mi ṣáàrì rọmọdọ́n jìbìrìlù dẹ̀ máa wá bá ní gbogbo alalẹ́ oṣù rọmọdọ́n ó ní wàkánà sọsẹlẹm ajiwada anas àyẹ̀lẹ̀ wa jẹ́ tó yẹ pé òun ni yóò máa pọ̀ sí ní ká dáadáa ká ṣe fáwọn èèyàn débi wípé ìṣe sọ́dápọ̀ rẹ̀ abdullahi bin abbas fi ń wé ajuwada bilkhairi bin rihil mursala ó jẹ́ tó jẹ́ pé ìṣe dáadáa rẹ̀ ká ká ká ká ṣe sọ́dá pọ̀ ká ṣàánú ẹ tí ó ní ká ká ṣàánú ẹ ó lágbára kódà ju atẹ́gùn tó ń fẹ́ tí ò mẹ́nìkan lè yẹ ká fẹ́ sí òun lọ débi yín pé anabi sallallahu alaihi wasallam sọ pé inna Allaha yaqbalu sadaqata min ahadikum ọlọ́run bá àdékẹ́ lọ́wọ́ máa gba sàárà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan nínú yín débi yín pé ó ní fayọrọbíyàhà ọlọ́run ọba àdékẹ́ọ́lá yóò wá máa tọ́ yóò máa wò kàmá yọrọbí àdókòm máa rọ̀ hù gẹ́gẹ́ bó ní kálukú wa náà ṣe máa tọ́ àwọn ẹran wa hátà takuna lukumatu mithila jabal níbi wípé òkèèrè kékeré báyìí yóò wá dàbí òkè yóò dàbí òkè ńláńlá tọ́lọ́run ọba àdékẹ́ọ́lá tí ó ti bá wa sọ àrísọ̀rọ̀ láàrín sọ́lá ó ní máa ń fa tọ́rọ̀ sọ ìmọ̀ gbogbo ẹnikẹ́ni tí ó bá fi lè tú aláwẹ̀ kan ní ẹnu ó ní falahu mithlu ajrihi la yanqusu dhalika min ajrihi min ajri as-sa'imi shay'an ẹ̀ṣẹ̀ ìgbọ̀n ó ní ẹni tó bá tú aláwẹ̀ lẹ́nu yóò gba dèédé ládàá rẹ̀ tó jẹ́ pé ilé yóò sì ní fa kí ládàá yìí kó dínkù fún ẹni tí ó gba àwẹ̀ abẹ́rẹ́ ọba àdékẹ́ọ́lá kí ó fún wa ní àǹfààní àti rí iṣẹ́ rẹ̀ ṣe lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ó ṣe pè wá sí nínú Ramadan kọ́lọ́n kó sì ṣe ní sábàbí dáadáa fún wa àkóṣe ah, ní sábàbí àforíjì fún aláyé ń bí ká tó lọ bá tó bá sì lọ bá níwájú ọlọ́run bá àdìgbò alákóṣe ní sábàbí àrídùnnú fún wa gẹ́gẹ́ bá ní sọ pé lè sọ hìmí fọ́nrahàtà ni aláwẹ̀ ní ìdùnnú méjì yẹ̀fọ̀rọ̀hùnmọ̀ tí ó máa dunnú ó ní ìdùnnú alákọ̀ọ́kọ́ òun nígbà tó bá túnu ó ní ìdùnnú ẹlẹ́ẹ̀kejì òun nígbà tó bá rí ẹ̀san àwẹ̀ tó gbà ní iwájú ọlọ́run bá àdìgbò alákọ́lọ́run kí ó mọ́ṣáà fún wa ní ẹ̀san rẹ̀ ní pípé. kúlù قوموا إلى صلاتكم يرحمكم الله